محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وصحبه ومن سلك سبيله واستنى بسنته إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته dájúdájú òfin ọlọ́run bá wa ọ̀dà lórí wípé kàtẹ́ ìgbéyàwó ààrẹ Islam alukoran àti sunna àti ntẹ́nu àwọn olùmọ́kòlé lórí gbogbo wọn sì tọ́ka sí wípé kàtẹ́ ìgbéyàwó ká lọ ọkọ ntọ́lọ́ ti pa nínú alukoran alápọ̀lé ọlọ́ni sọ ìkẹ́kọ̀ọ́ máa tọ́ ọ̀rẹ́lẹ́kùn mi náà nìjà ẹgbẹ́ ìtọ́ba wù yìí nínú àwọn obìnrin ọlọ́wọ́n bá wá sàlàyé rẹ̀ pẹ̀lú wípé mẹ́tìnà wàtòlẹ́ẹ̀tà wà rúbà ìbá àjẹ́ méjì ìbá àjẹ́ mẹ́ta lẹ́fẹ́ ìbá àjẹ́ mẹ́rin eléyìí ló mú ni mà yí ohun tó tọ́ ẹnìkan fẹ́ ìyàwó. ọ̀rọ̀ ọlọ́run tó ní fankihu amr wal amru fi shari'a yuhmalu ala al-wujubi ma lam yasrifuhu sarif wa in sarafahu sarifun kama huwa huna fa innahu la yaqillu 'an darajati an-nadb òfin tó bá wá nínú àbí àṣẹ tó bá wá nínú sharia bóyá nínú al-Qur'an àti àbí sunnah. ohun tó máa ń sábà tọ́ka sí ni wípé ntí wọ́n fi pa wá láti ọ̀ràn yẹn ni àyàfi tí ẹ̀rí kan bá tọ́ka sí wípé kò ní í jẹ́ ọ̀ràn yẹn adẹ́pẹ́ yóò máa bẹ lórí àṣẹ tí ò tọ́ràn yẹn àwọn olùmọ́wá sọ pé àyàtà kà yìí ẹ̀rí ń bẹ nù rẹ̀ tọ́tọ́ka sí wípé ní ìpìlẹ̀ òfin èyí tó kárí lórí gbogbo èèyàn lápapọ̀ òní pé ká ṣègbéyàwó yìí ti ọ̀ràn yẹn dáadáa ṣùgbọ́n tọ́lọ̀ ti pa wá láti ẹni tó ṣe wípé títí yóò bì kí èèyàn jẹ́ni ẹ̀yìn yóò bì kí èèyàn jẹ́ni tọ́tẹ̀lé tọ́lọ́n tọ́tẹ̀lé tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí kọ́lọ̀ ni fankihu ma taba lakum minan nisa ọlọ́run ọba fi sì sára al-istitaba wa ta'liqu al-amru bil-istitaba sarifun lahu min al-wujuh wọ́n ní sísọ má èyí tó bá wù ní tẹ́ ẹ bá fẹ́ ó túmọ̀ sí pé kì í sọ̀rọ̀ àyàn ṣùgbọ́n súnà ni súnà bí màánà ànájì èyí tó ṣe wípé ẹni tó bá ṣe yọ jẹ ní ẹ̀yìn ẹni tó bá kọ̀ láti ṣe ọ̀hún ní kan lábùkù eléyìí jẹ kò sì ṣe jẹ mẹ́wọ̀. bẹ́ẹ̀ hadith anabi muhammad sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu èyí tí imaamu bukhari àti muslim gbà jáde wọn lọ́nà nabi sallallahu alayhi wa sallam sọ fún akpé ya ma'shar ash-shabab ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkum al-ba'ata falyatazawwaj gbogbo ẹni tó bá ti ní agbára nínú yín láti lè bóbìnrin lò tó sì ní ntí ó fi gbé e, falyatazawwaj kó yá fẹ́yàwó fa innahu aghaddu lil-basar wa ahsanu lil ومن لم يستطع فعليه بالصوم فإن الصوم له وجاء anabi sallallahu alaihi wa sallam wọn lẹ́yìn ọ̀dọ́ gbogbo ẹni tó bá ti lágbára láti lè gbóbìnrin lò nínú yín tó sì ní tó lè fi gbé kọfẹ yàwó nítorí pé fífẹ́ ìyàwó aghaddu lil basar yóò mú kí ojú èèyàn kọjá ní téèyàn rẹ̀ sílẹ̀ èèyàn ní máa wòwò kú wò àìníyàwó ló túmọ̀ sí ká máa wo gbogbo obìnrin tí ń lọ ní títì èwo ló múra dáadáa èwo ni ò múra dáadáa èwo lọ́wọ́ ẹ̀wò èwo ní rìn hóhò àìkò sì níyàwó ní máa mú wọn wá gbogbo fíìmù tí ọ̀dà káyé wípé fíìmù kan blue film ọ̀kan black film a'udhu billahi minash shaitanir rajim àìníyàwó oní máa mú yàn máa ronú lọ síbi tí gbogbo onílàákà yìí máa ronú lọ tó ṣe pé gbogbo táwọn èèyàn bá ń sọ ọ̀tọ̀ níbi tó pọlọ tiẹ̀ wà wọn ni yóò mú kí èèyàn rẹ̀ jù sílẹ̀ wọ́n á sọ nílùú a sì máa ṣe sábàbí kí èèyàn jẹ́ni tó lè sọ abẹ́ rẹ̀ dáadáa nítorí pé ńgbà tó bá ti níyàwó abẹ́ rẹ̀ ò ní máa lè lékúle tí gbogbo ń tọ́ ọba ti rí òní jẹ́ pé tó ọba ti rí nǹkan tó bá họ́lá iná lọ́ba rẹ̀ sára rẹ̀ sì le lọ́ba máa wá bàjẹ́ ká wa man lam yastati' anabi sallallahu alaihi wa wọn lẹ́ni tí ò bá wà lágbára láti fẹ́yàwó ńkọ́ fa alayhi bis kọ́ ya máa gbààwẹ̀ fa inna as-sawma lahu wija' nítorí pé ààwẹ̀ gbígbà yóò dà gẹ́gẹ́ bí ìdánilọ́dàní fún un yẹnni pé ní tí bá ń gbààwẹ̀ nítorí pé kò lágbára láti fẹ́yàwó àwẹ̀ gbígbọ́ ọ̀dà bí ìgbà tó ṣe pé apá ẹ̀kan rẹ̀ dànù fún irú àwọn ẹni tí wọ́n bá tẹ̀ lọ́dà bẹ́ẹ̀ ẹ̀rí kí tó bá róbìnrin ara rẹ̀ ò ní mú tó eléyìí ó túmọ̀ sí pé tó o bá ti lágbára láti lè fẹ́yàwó máa gbà wẹ̀ wọ́n ní ẹ fẹ́yàwó ẹ̀yin ọ̀dọ́ tẹ bá ti lágbára láti lè bóbìnrin lò àwọn olùmọ̀ọ́ wá ní ìtumọ̀ bá à aljima tó bá ti lágbára láti lè bóbìnrin lò fẹ́yàwó wọ́n wá ní aljima ru wàtàhámúlò masuuliyàtẹ ìlébóbìnrin lò àti ìlẹgbẹ́ntọ́rọ̀ máa ètò pé abẹ́rẹ́ ńlẹ̀ lásán olè bóbìnrin lò náà ló túmọ̀ sí pípọ́ lọ fẹ́yàwó òní tó lè fi gàárì rẹ̀ òní tó lè fi tí ọmọ gbé olówó tó lè fi máa dẹ́wù sí lọ́rùn òní tó lè fi máa gbọ́ bùkátà rẹ̀ ọwọ́ á ní torí kó tilẹ̀ bóbìnrin lò lásán lọ́ba lọ rọ́ọ̀lù ìyàwó eléyìí kọ́ni ànábì sallallahu alaihi wa sallam sọ fún wa ń bè. eléyìí fi hàn wá ike nínú sallallahu alaihi wa sallam ọkùnrin wa lọ sí ti ká fẹ́yàwó ala mashru'iyyati nikah wípé ohun tó bófin mu òun náà ní kíká fẹ́yàwó bó tilẹ̀ jẹ́ pé ìyapa ẹnu ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa ìdájọ́ ìgbéyàwó sọ́ràn ẹni àbí nǹkan mi ṣùgbọ́n eléyìí kì í sáyè tá a ti fẹ́ ti ẹ̀kọ́ sí wẹ́wẹ́ eléyìí nítorí pé àwọn olùmọ̀ sọ pé oríṣi ìdájọ́ márùn tá a mà ní al-ahkam at òun náà ló rò má káfẹ́yàwó káfẹ́yàwó lọ́dọ̀ ẹlòmíì ó lè jọ́ra yẹn fífẹ́ ìyàwó fẹ́ lòmíì ó lè jẹ́ súnà lọ́dọ̀ ẹlòmíì ó lè jẹ́ mubah ó sì lè jẹ́ haram lórí ẹlòmíì ó sì lè jẹ́ makro lórí ẹlòmíì kìí ṣe lẹ́yìn ìlàfẹ́ mú gbọ́ lónìí báyìí lẹ́yìn eléyìí abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní law yabqa min ajali illa 'asharatu ayyamin wa a'lamu. أني أموت في آخرها يوما ولي طول النكاح فيهن لتزوجت مخافة الفتنة tí mo bá mọ̀ pé ìjọ mẹ́wàá péré ló ṣẹ́kù fún péré ló ṣẹ́kù fún mi láyé tí mo sì mọ̀ pé nígbà tí ọjọ́ kẹwàá bá ti lè dé gẹ́rẹ́gẹ́ báyìí màá kú ni tí mo sì ní agbára láti fẹ́yàwó ǹbá fẹ́yàwó láàrin ìjọ mẹ́wàá yẹn nítorí ìbẹ̀rù àmì wò tí mo bá lọ péjọ mẹ́wàá lọ́sẹ̀kù fún mi láyé tí mo sì ní tí mo lè fi fẹ́ yàwó tí mo sì mọ̀ pé tí ìjọ mẹ́wàá bá ti lè pé gérégé màá fayé sílẹ̀ ni ìmbá fẹ́ yàwó nítorí ìbẹ̀rù pé ni àmì yọ. eléyìí túmọ̀ sí pé kùdìẹ̀kùdìẹ̀ díẹ̀ kùdìẹ̀ káàtó láìsẹ̀ ike ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà ló ní agbára ló ní téèyàn lè fi fẹ́ yàwó ó ní tá a lè fi gbé ẹrù rẹ̀ ṣùgbọ́n kí ló ṣe tá a fi fẹ́ yàwó dé sí i kí ló ti wá mú kí ló ti wá lọ́nà tá a fi tí ìpalẹ̀ má tán ẹ̀yìn sì ti mà ike tí ì bá ṣe kí bàbá ọlọ́kọ̀ bá fi kọ́kọ́rọ́ sẹ́nu ọkọ̀ ó sì kéèkì rẹ̀ ọ̀n tẹ náà ó sì gbé ẹnu létí pé ìlọ́ ti yá ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó lò ń rìnrìn àjò wọ́n fẹ́ ń dikú àwọn ará pọ̀pọ́ọ̀fù àwọn sì tún jẹ rẹ́sì ẹ̀dúró díẹ̀ ṣùgbọ́n nígbà tọkọ̀ bá sí ẹ̀rì pé wọ́n gbéra ni oníkálukú yóò bọ̀ sínú ọkọ̀ tó ń tó ń jẹ sí ń bẹ lọ́dọ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìpalẹ̀ mẹ́ta aláǹsì à ń tara wa jẹ ni mo ń múra àdìgbà náà à ń wa jẹ ni tó ń tó ẹ̀kú pélé tí mò ń kọ́ mo fẹ́ bò náà nígbà tí mo bá bò tán ìgbà náà ni màá tó fẹ́ yàwó ọ̀ ń rẹ jẹ ni nítorí pé ṣé dandan ni bá fẹ́ yàwó kó jẹ́ ike yẹn àwọn léètì tá a tiẹ̀ fẹ́ wọ́njọ́ yẹn wọ́n tún ti fowó kọ́wó rẹ̀ kò burú tí agbára ọba ti kági ní dààmú ọ̀sì kò sí tó burú nínú pípẹ́ wọ wọ́n ti pè àǹkárá ọba ti ká nkata bí ọba ká nkara bó sasọ mọ́ntúrù ẹ̀sà ti wọ̀ kan alimuhim kẹ̀sì ti lórí ẹlòmíì bọ̀dá mi ń do ti lé lógójì ọdún bọ̀dá náà wọ́n máa pè ọ́ ó ti yẹ kó o di bàbá bàbá ogójì ọdún náà ló wà wọ́n máa pè ọ́ ń bọ̀ ọ̀dà nítorí pé ọkọ̀ àwọn ti lé ní ọgbọ̀n ọdún ẹlòmíì tiẹ̀ ti wo gójì òun náà sọ pé náà gbogbo abúrọ́dà àtàtẹ̀ ń kọnú sí mi gbogbo wọn mi rí kan mú nù wọn níjẹ́ olówó àtòrí kan mú nígbà tí wọ́n bá bára rẹ̀ nù sàárì torí Abdullahi bin Mas'ud nù wọ́n ní tí ó bá jẹ́ mẹ́wàá ló bá fáwọn táwọn sì mọ̀ pé tí ọjọ́ mẹ́wàá yìí bá ti pé gẹ́rẹ́gẹ́ sàárì làwọn ń lọ tààràtà àwọn ọba nítorí ìbẹ̀rù fìtínà. wọ́n ní lẹ́yìn sẹ́sẹ́ làájàbẹ́ tó mi ní amúrí islam fi ṣe yìí kí a jókòó ní àfán tí ọ̀fẹ́ yàwó wọ́n ní kò sí nọ́ọ̀rọ̀ ẹ̀sìn islam ká jókòó ń dáńfó kọ́ ọmọ níyàwó kò sí nínú ọ̀rọ̀ islam torí di eléyìí ká fẹ́ yàwó eléyìí bẹ nínú tẹ́sí islam ti kọ́ wa bẹ́ẹ̀ náà ni wo obìnrin ká yálé mọ́tò ká bá bẹ́ẹ̀ ni kò sí nínú islam nítorí pé wàhálà ni ọ̀ dálẹ̀ fìtínà ọ̀sẹ̀lẹ̀ eléyìí ti máa mú ọ̀pọ̀lọpọ̀ nínú wa kó tilẹ̀kùn mọ́ bàbá rẹ̀ pàṣípọ̀ bó ń sùn nígbà tí ọba lọ rọ́kọ tẹ́bọ́kọ lọ́yẹ kọ́ lọ àbúrò wa ń sọ fún bàbá rẹ̀ kíkọ́ bọ́ ọ̀sùn sẹ́mi pé ń tọ́ yẹni kíkọ́ sí kíni kọ́ wọ́kọ́ ẹnìkan kọ́nu pé ọlẹ́nu rẹ̀ rùn kò burú ó lóun ọmọ afọnu onírárá eléyìí òtó ẹlòmíín tún kọ́nu sí ọ onítòmútẹ ẹgbá tiẹ ìgbótù rẹ tó ṣe ràgàdàràgàdà yìí ni kí ni wọ́n máa fi dín kù kí ni wọ́n máa fi dínkù ẹnìkan tún yọ sí onílò ẹjọ́ sáìzì olè ńlò nù bàtà ó ní forty five forty six ni ó ní forty five forty six náà náà ẹ̀dá kun ta wá lẹni tó pé ta lẹni tó pé tí ò lálébù ṣebí mọ́kàndín ni gbogbo èèyàn ṣe bá kù síbi kan náà ni ìwọ gan-an torí ẹni tó ti pẹ́nu rẹ̀ rùn torí ẹni tójú rẹ̀ ti rangadarangada torí ẹni tí bàtà rẹ̀ jẹ́ ovatáì ìwọ ńkọ́ tí wọ́n bá gbé ọ lórí skéèlì kò síbi tí wọ́n kù sí tí ò síbi tí wọ́n kù sí tí wọ́n ní sọ fún ọ náà pé ètè rẹ̀ ti sálẹ̀ ó tóbi ti tòkè lọ tí wọn ò ní sọ fún wọn náà pé á o ti wá jẹ báyìí yẹn ẹ o ti wá tínrín báyìí wo bí tòtò ọmọ pé tí wọn bá bẹ̀rẹ̀ sí ní yọ tiẹ̀ náà sí ọ lára ó níbi tí wọn náà kù sí yá a tètè gba tẹnìkan nínú wọn mọ́tàn ara rẹ jẹ tọ bẹ́ẹ̀ alimami ahmed rahimahullahu ta'ala wọn ni ma man da'aka ila ghayri at-tazwij faqad da'aka ila ghayri al-islam walau tazawwaja basharun. kana qad tamma amruhu ni ní gbogbo ẹni tó bá kí ọ lọ síbi máfẹ́yàwó ntí ń kí ọ lọ síbi rẹ̀ ní ti èsè islam o gbogbo ẹni tó bá ní máfẹ́yàwó lọ́rọ̀ rẹ má lọ ilé ọkọ lọ́rọ̀ gbà ntí èsè ẹ̀sìn islam tọ́lọ̀ fi rán nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ń kí ọ lọ síbi rẹ̀ nítorí pé gbogbo ẹni tó bá ti lè fẹ́yàwó láyé yìí wọ́n ní gbogbo ọ̀rọ̀ rẹ̀ ti pé gbogbo ẹni tó bá ti lọ ilé òòrí lánàá kótó dikọ fẹyàwó sọmọ fẹ lura yín lágolé yín wọn ní agamániyè ọkàn ga èdè ọba fi gbọ́n ló ti fi ga wọn gbogbo wọn bú ọ àmọ́ lónìí tó fẹyàwó agbada wọn á ní ẹkú oríire òní o nígbà tó ẹ máa wọlé ẹ máa rọra ẹni tó bú ọ lánàá pé níyè òun náà ni ó tún máa ní ẹ máa wọlé ẹ máa rọra ọkọ ìyàwó ni ti dé náà tí wọ́n máa bu ọkọ́ bù ní ọ̀ láfíjú gbogbo olé lọ́dọ̀tì gbogbo ìdọ̀tí lẹ̀ ń kópa mọ́sábẹ́ bẹ́ẹ̀dì nígbà tó bá ti kọ́ lọ lé ọkọ bàbá rẹ àbíyá rẹ tí wọ́n ti ọ wọn á kí ọ ń bẹ̀ ó o wọn náà di o mo ọkọ rẹ o alhamdulilayi inú mi ti fún mo ṣe ni àbí bàbá ni bàbá òpò àbí ìyá wo ni ìyá ara nù sínú ọkọ títí torí délé gbogbo ẹni tó bá ní kọ ọmọ lọkọ kí ló pè ọ rẹ ó pè ọ ti èsè Islam eléyìí jẹ bí àwọn aṣíwájú wa rírí bí wọn ti ṣe ti wá lójú kòkòrò pẹ̀lú pé káfẹ́yàwó ẹnìkan wá ní kí wọn á láǹfààní tí ń bẹnu káfẹ́yàwó gan-an rí àǹfààní ń bẹ́ẹ̀ bẹ̀ púpọ̀ nítorí pé kí tó bá ṣe pé káfẹ́yàwó ọba láǹfààní kò bá sì pàtàkì dọ́ba ọlọ́run ọba ìgbà ti so yìgì fún Zainab bintu Jahsh fún anabi sallallahu alayhi wa sallam min fawqi sab'i samawati láti òkè àwọn sọ́mọ méjèèjì tó bá ti pé káfẹ́ ìyàwó ọba pàtàkì ni sẹ́mi pé látòkè sọ́mọ méjèèjì lọ́lọ́run ti so ìdí rẹ̀ fún ta ni fanabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ọba ti pàtàkì báwo ni baba ńlá wa àti ìyá ńlá wa lọ́lọ́run bá ti so ìdí wọn papọ̀ tó fi di pa àwọn bí wa kalẹ̀ ọlọ́run ọba ọ̀fẹ́ kí an-naw'ul insani kọ́tà lókè kí ẹ̀yẹ̀yàn kọ́tà kó tó di jọ́tọ̀ kádàrà tí ọba wa sínú káàmọ́ fẹ́ra wa à ń kò sí ti ṣe lè pọ̀ ní pípọ̀ tọ́lọ̀ wọn bá fẹ́ tó sì yọnu sí tọ́bófin rẹ̀ mu tòkòrí kó ṣeé ṣe kí wọ́n pọ̀ ní pípọ̀ tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ tí ò yọnu sí tí ò sì bófin rẹ̀ mu látàrí kí wọ́n máa ṣe zina ọlọ́run ọba ọ̀fẹ́ wallahu la yuhibbul fasad ọlọ́run ọba kò fẹ́ràn ìbàjẹ́ ọlọ́run ọba sì mà ike nínú dídá tó ń dá èèyàn ó dá sínú wa ohun tí ó mú kí ọkùnrin ọmọ fẹ́ràn obìnrin ó sì dá sí ara obìnrin ní tí ó mú kí obìnrin kọ́ máa fẹ́ràn ọkùnrin ọkùnrin ọmọ fi lọ sọ́dọ̀ obìnrin gẹ́gẹ́ bóbìnrin náà ti máa fi lọ sọ́dọ̀ ọkùnrin tí wọn ọba wá ṣe ní ẹ̀tọ́ fún wa ọ̀nà tá a fi lè máa kọlura wa lọ́nà tọ́tọ́ ọ̀dà tí pa kọlura wa lọ́nà tí ò ṣe kíni lọ́nà tí ọ̀tọ̀ eléyìí lọ́pàá lànà bí sallallahu alaihi wa sallam ni wọ́n ti sọ pé wa fi bud'i ahadikum sọdakọ nínú kẹ́nìkan ni yóò kí abẹ́ rẹ̀ bọ́nú abẹ́ ìtìyàwó rẹ̀ wọ́n jọ lájọṣepọ̀ sàrà ni wàá tún gba aládá lórí ẹ̀ wọ́n ní aa yàrá lọ ti ya Rasulullah ayati ahaduna shahwatahu thumma yakunu fi fiha ajr ǹjẹ́ ìkànnì wa ó lè lọ dáhùn ìfẹ́ àti súnmọ́bìnrin tí ń bẹ lọ́kàn rẹ̀ kó tún gba aládàbí anábì sallallahu alaihi wa sallam wọn ni ara'aytum law wada'aha fi haram kana alayhi wizr kadhalika law wada'aha fi halal ẹ sọ fún mi ǹjẹ́ tó bá ti abẹ́rẹ́ bọ́nú abẹ́ alábẹ́ tí ọ̀tọ́ sí tí yọ gbẹ̀sẹ̀ àbí òní gbẹ̀sẹ̀ wọn ni yọ gbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ náà ni ọjọ́ ń lọ ibi tọ́jọ́ lọ dé yìí ó ti yẹ kí wọn náà tají ó ti yẹ kí wọn náà gbìyànjú láti wá kan fẹ́ onípupa lọ ń wá gbogbo àwọn tọ́lọ̀ ní kọ́ máa kọ lùkọ́ máa rí lọ́nà dúdú ni wọ́n kò burú orí ń bẹ́ nu dúdú náà ìwọ ní ìṣe pupa ìwọ sì ní dúdú lọ ń wá gbogbo àwọn tọ́lọ̀ ní kọ́ máa pàdé pupa ni wọ́n kò sí tó burú ń bẹ̀ orí ń bẹ́ nu pupa náà onínú ibà máa yọ àwọn pupa lá ẹ máa yọ wọn lẹ́nu láfíríkà kò sẹ́ni tíbi ìmú láfíríkà ẹ máa mú ìyẹn dúdú náà torí di eléyìí báyìí wọn náà tètè wá kan sí tètè wá kan sí mọ́ bá sìkò jẹ́ nínú àǹfààní èyí tí ẹ̀sìn Islam tuntun wò nípa pípa fẹ́rẹ̀ ẹni òun náà ni wípé ká fọ́ ọkùnrin ká fóbìnrin níbi ìbàjẹ́ ká fọ́kùnrin ká fóbìnrin níbi ìbàjẹ́ nítorí pé tí wọn bá ti ká fẹ́rẹ̀ ẹni ni wàláhì ìbàjẹ́ ọ̀pọ̀ yọ pọ̀ ẹ̀yin náà máa wò ó wò ntí ọkàn èèyàn fẹ́ jù bí ìbàjẹ́ kò sí pàápàá jùlọ tí ọba ti rí nǹkó níjànú ò tí níyàwó obìnrin kan ọ wálé lánàá àwọn ń gbélé ni lè sọ ọ̀kan tún wá lónìí wọn lè wí sẹ́nìkan bá fẹ́ sọ wọn ni àtìbọ̀n ló la ara rẹ̀ kí lọ́kàn yín torí wọn ní sọ dúdú lánàá pupa lónìí gíga lánàá ni báwo ló ti fẹ́ yàwó sílé ya rárá kò ti kọ̀ kọ́ tètè rìn ọmọ agbóbìnrin wọlé lónìí ó tún gbé mi wọlé lọ́la kò ní sọ fún ọ ipò ọ̀lẹ́kọ̀ọ́ kò ní sọ fún ọ pé èèyàn abú ọ kò ní kọ́ ọlẹ́kọ̀ọ́ ìpè ẹ̀dá kun torí tọ́lọ́ ṣé ìyàwó lẹ fẹ́ mi fún ni àbí ìranù torí pé gbogbo àwọn ẹni tẹ́ ń gbé wọlé ìkòtí ẹ̀ yé mi gbogbo àwọn ẹni tẹ́ ń gbé wọlé ìkòtí ẹ̀ yé mi sẹ́mi pé inú kò ní ìjánu nù wọn náà bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé yes I'm now a responsible man I'm now a responsible man tíyàwó rẹ bá rí ọlóde tó ń dọ́wọ́ ẹ̀kẹ́ pẹ̀lú obìnrin olóbìnrin bó sì ṣe máa ṣe tẹ́lẹ̀ kó tó di pọ̀ fẹ́yàwó ọ̀nfọwọ́ jẹ́ la ọ̀nà ọ̀fọwọ́ jẹ́ la ah, babalábẹ́lẹ́ kí ló ti tán ẹ̀yà títàlẹ̀ ẹjọ́jú àti mi ni àbábúrò yín àlọ́ ọ̀rẹ́ mi ni kọ́mọ́ wàá fi eyín kọ́mọ́ dì mọ́ lé kọ́mọ́ dì eyín mọ́ lé tí kékeré ọjà máa lẹ́nu. ẹ a ti bẹ̀rẹ̀ sí ní sọ́kùnrin a bẹ̀rẹ̀ sí ní sóbìnrin ìyàwó tiẹ̀ náà nígbà phone call lóru phone call free ní máa ń rẹ́rìn yàyàyàyàyà kìí sì rẹ́rìn sí ọbẹ̀ gbogbo ìgbà ní oṣù dúdúdúdú bí ẹni tí wọ́n tó pa. lọ́wọ́ wá di pé ah, ta ló ń kọlù rẹ ní aago méjìlá àbọ̀ fẹ́ràn pé gbà tí ìwà ìwà ọ̀daràn máa bẹ̀rẹ̀ nu. tó wọ́n ń kọlù ẹ méjìlá àbọ̀ táwọn ẹrú ọlọ́run ti sùn tí wọ́n ń retí káwọn ojú lóru kí wọ́n kírun lóru gàjọ́ àtẹ̀hẹ́jọ́ ìgbà náà lọ́daràn wọ́n máa gba kọlù wọ́n máa gbé ah, tó ń jẹta tó ṣe ló pè òpè mọ́ tó ń tó ṣe yẹn dá ọkọ tí wàá ní kanjú sí i. ọkọ ni ta ló ń pè ọ yẹn gan lẹ́yìn tọkọ ń bọ̀ ó dìlítì nọ́mbà sẹ́wọ̀n ọba ọba oní sí ni sọ́ra gbogbo ẹ̀ mọ́tòmátọ̀ bẹ́ẹ̀ ni mọ́tòmátọ̀ nítorí pé wà lọ́dọ̀ ọkọ inú sàkúté lọ wà kojú yọ èèyàn lómìnira lómìnira wà á gbé títì ọlọ́kọ gbọ́dọ̀ tọkọ lẹ́nu ọbẹ̀ máa ṣe tó wọ̀ ọwọ́ ni wọn ò sí olómìnira òmìnira ò fowó lélẹ̀ yẹn ṣebí ìyá tiẹ̀ ṣe ń senu lọ́dọ̀ bàbá rẹ̀ tó fi dò ní bẹ́ẹ̀ ṣebí ìyá tiẹ̀ ṣe senu lọ́dọ̀ bàbá rẹ̀ tó fi di pé màmá rẹ̀ ò tí kú lọ́dọ̀ bàbá rẹ̀ tí wọ́n fi sìn ọ́ kọ́kọ́ torí di eléyìí báyìí ìsọ ọkùnrin àti obìnrin ó ń bẹ nínú kásìgbéyàwó bákan náà ká bímà ó ń bẹ nínú kásìgbéyàwó ẹ̀ẹ́dí tá a bá fi àwọn èèyàn lẹ̀ ọmọ ṣe bí irú ìrégbè àti ìranù èyí tí wọ́n ní ọ̀làjú ayé ìsìn ó kó wá fáwọn ọkùnrin fọkùnrin obìnrin fóbìnrin irú ọmọ wo ni wọ́n bí náà rí ọkùnrin tó fọkùnrin irú ọmọ wo làwọn ọ̀daràn ó bí obìnrin tó fóbìnrin irú ọmọ wo làwọn ọ̀daràn ó bí ètò dájú ni pé wọn ò ní bí ọmọ kan gbábẹ tí ìbá wá sí pé ọkùnrin ló fọkùnrin ni bàbá ni bàbá tí wọ́n ti bí wọn táyé obìnrin ló fóbìnrin nìyá tí wọ́n ti bí wọn táyé kí lọ́wọ́ adé tọpọlọ tí wọ́n wá dorí kodò tó fi jẹ́ pé ọkùnrin lọ́fẹ́ fọkùnrin ní ìsìn kóbìnrin ọkọ́bìnrin wọ́n tún wá ní àwọn ń fẹ́ fún fún àwọn ní òmìnira òmìnira tí ó mú àwọn láti jẹ́ pé ọkùnrin ó lè fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ni obìnrin náà ó lè fẹ́ obìnrin ẹ̀rí pé tí ọ òmìnira òfò tí ọ òmìnira tí ò ní tuma òmìnira èyí tí ó mú kí àwọn èèyàn fún ó di ẹni tó ṣe kí wọn máa lo làákà ìtọ́lọ̀ fún wa á ah, ọlọ́run dákun ṣàánú àwa o má ti wá lẹ́ni tó ṣe kí ọpọlọ rẹ̀ ó dorí kodò tí wọn máa wá lu ọpọlọ tọ́lọ̀ wọn bá fún un lọ́nà tí ó fi takò dẹ̀rọ ọlọ́run ọba tọ́lọ̀ wọn bá ti fún torí di eléyìí nínú àǹfààní èyí tó ń bẹ nínú kátìgbéyàwó òun náà ni pé yóò ti sábàbí kíjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọkọ kọ́pọ̀ lọ́mọlẹ́yìn tó bá di lọ́la àlùkìyàmà ẹ dákun tó lórí rẹ̀ kàn náwó nu mùsùlùmí kò sẹ́ni tí ó náwó ọ̀rù rẹ̀ gbogbo wa ló wù kọ́tẹ́ kó anabi wa sallallahu alaihi wa sallam òun lẹni tó ṣe pé ọ̀pọ̀ jù lọ́mọlẹ́yìn tó bá di lọ́la àlùkìyàmà ó wá nínú hadith èyí imam abu dawud àti wọ́n ní ẹ máa fi obìnrin tẹ́ nífẹ̀ẹ́ dáadáa obìnrin tó sì jẹ́ bímọ bímọ síma síma tọmọ ọpọ wọ́n ní torí pé màá fi púpọ̀ yín màá fi ṣe báyìí níwájú àwọn ànábì ọlọ tọba di lọ́la àpèyà àwọn olùmọ̀ wa ní kí ló fà tó fi jẹ́ pé pípọ̀ ọmọlẹ́yìn ó wúlò fáwọn ànábì ọlọ tọba di lọ́la àpèyà wọ́n ní sábàbí ni pé bọ́mọlẹ́yìn ànábì kan bá ti ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni ládàá ànábì yẹn ó peléke nítorí pé ànábì kọ̀ọ̀kan yóò tún gba láadáa dáadáa gbogbo táwọn ọmọlẹ́yìn rẹ̀ bá ṣe torí pé man dalla ala huda falahu mithlu ajri fa'ilihi min ghayri an yanqusa min ujurihim shay'a min ghayri an yanqusa min ujurihim shay'a wọ́n ní gbogbo ẹni tó bá fìyàn mọ̀nà lọ sí di ká ṣe ń tọ́jẹ́ ìmọ̀nà ló náà gbaru ládàá tiwọn náà láì jẹ́ pé tiẹ̀ ó dín kankan kù nínú ládàá wọn. torí ẹ̀ ló ti jẹ́ pé kò sínú súnà kò sínú súnà kíkọ́ ọmọ sàdúà kíkọ́ lọ́wọ́ sàn nábì lẹ́sàn-án rí lórí wa kò sínú súnà ó sàdúà ó sàdúà àní gbogbo tó ọba ti ànábì ó ṣe kí ni yọ gba kọmíṣán tiẹ̀ lórí ẹ̀ tẹ̀lé yọ àtúmọ̀ sí kọ́ ọmọ sàṣà láti fún ọ ibi ètò ìpè òsì ní kọmíṣán tí ó gbà ọ sàṣà láti fún nínú àṣà tó tún sèun yóò tún gba kọmíṣán náà àdúrà tó tún sèun ọlọ́run ó tún á gbàdúrà náà tó bákan náà nínú àǹfààní tuntun wa ń bẹ òun náà ní tànàbí sallallahu alaihi wasallam sọ fún òun ó sèyìn níjọ́ pé ndà kìyàmà nígbà tí wọ́n bá fẹ́yàwó tí wọ́n bá lọ sílé ọkọ ẹ ṣe ìrànlọ́wọ́ kò ṣèṣe ife màá fi pípọ̀ ọ̀yin ṣe fáàrí bóòlù ànábì ó ṣe ṣe pẹ̀lú wa nígbà tá a bá pọ̀ kò sí bó ṣe lè ṣe fáàrí pẹ̀lú pípọ̀ wa nígbà tá a bá pọ̀ tó bá sallallahu alayhi wa sallam wọn ti sọ pé bá fi àwọn àjọ kọ̀ọ̀kan tó wọ́n ń pàrí jù níwájú mi mò ń wò wọ́n tánà bisalòlá àdìsílà ti sọ pé mo rí ànábì kan wọ́n máa hu rọ́hàd àwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n bẹ láàrin yẹn mẹ́ta sí yẹn mẹ́wàá mo sì rí ànábì kan wọ́n máa hu rọ́jòló àwọn rọ́jòlán mo rí kan yẹn kan àbí yẹn méjì ńlọ tẹ̀lé mo sì kan lẹ́yìn sọ máa hu ahad kò sẹ́nìkan tó tẹ̀lé ìgbà tí ń wọ kan mo bá rí táwọn èèyàn kan lọ jantirẹrẹ ìgbà tí wọ́n béèrè mo tẹ kọ́kọ́ ṣe bí àwọn àjọ tèmi ni ìgbà tí wọ́n dá mi lóhùn wọ́n yìí ṣèjọ mi àwọn ọmọlẹ́yìn anabi musa ni alayhi salam èyí tó túmọ̀ sí pé àwọn ọmọlẹ́yìn anabi musa wọ́n pọ̀ jọjọ ṣùgbọ́n ńgbà táwọn èèyàn anabi musa lọ tán tí wọ́n tún wọ kan mo bá ráwọn èèyàn kan tí wọ́n lọ jantirẹrẹ mo bá láwọn ta ni amalẹ́ka láwọn àjọ àwọn èèyàn àádọ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin wọ́n sì ń bẹ nu wọn tí wọ́n wà àlùjánnà láì jẹ́ kí wọ́n ṣèṣirò fún wọn láì jẹ́ kí wọ́n sì jìyà. níbí anabi sallallahu alaihi wasallam ó hàn sí wa pé àwọn ni wọ́n pọ̀ jùlọ ọmọlẹ́yìn ẹsì ti mà nínú hadith wọn anabi sallallahu alaihi wa sallam wọn ni kò sí anabi kan nínú àwọn anabi tọ́lọ̀ wọn bá rán sílẹ̀ ayé àti kọjá kọ́lọ̀ wọn bá fún ládùá kan tó ti pé àìsí ìsẹ́lẹ̀ àìsí ìgbà rẹ̀ gbogbo anabi ló ṣe tiẹ̀ láyé ṣùgbọ́n mi èmi fi tèmi lẹ̀ mo fi ìsìpẹ̀ rọ́pò rẹ̀ mo fi ìsìpẹ̀ rọ́pò àdúrà tó ṣe é pé kò lè má gbà tọ́lọ̀ fún ànábì kọ̀ọ̀kan ìsìpẹ̀ yún àwọn olùmọ̀wá ní ọ̀gá ju kánàbí ọ̀sà àdúrà ti gbà láyé lọ nítorí pé àánú àti ìkẹ́ tó ní lórí ìjọ rẹ̀ ló ti ó mú sípẹ̀ torí ẹ̀ ànábì sallallahu alaihi wa sallam wọn láwọn aráàlá kan kọjá pé ẹ̀yin ìjọ àwọn ilé jẹ́ ìdajì ọmọ àlìjẹ́nà ọlọ́run bá sì gbà ike kí ìjọ yìí kó di ìdá méjì nínú mẹ́ta ọmọ àlìjẹ́nà adúpẹ́ fọlọ́ adúpẹ́ fọlọ́ tó ti wá lọ́kàn nínú ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam àtẹ̀mí àtiwọ́ náà lájọ gbìyànjú láti rí i pé púpọ̀ àwọn ọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam ó pọ̀ dáadáa ó sì dé góńgó nítorí wípé eléyìí yóò mú kí ntànàbì sallallahu alaihi wa sallam ó ṣe níwájú àwọn ànábì yòókù ní fáàrí yóò bákan náà àwùjọ ò lè dá o táwọn èèyàn bá máa fẹ́ ra wọn o yóò polúkúrú mu sí yọ bàjẹ́ táwọn èèyàn bá máa fẹ́ ra wọn. akramakumullah tí bá bàbá àbíyà ẹbí àwọn ọmọbìnrin ẹbí wọn àwọn ọmọbìnrin yìí wọn kọ wọn wá ń dàgbà lọ ní nígbà tí bẹ ọdún bàbá sọ tẹ́ ń wọ̀ ni bàbá bá wọjà wọ́n bá lọ ra sọ lóríṣiríṣi fáwọn ọmọ àwọn ọmọ náà bá rí pé wọ́n tọ́jú wọ́n tọ́mú wọ́n múra dáadáa wọ́n ra àwọn hijab tó dáa fún wa fún wọn jáde bóyá wọ́n jẹ rọ́kọ wọ́n jáde wọn ọ̀rẹ́ ni pé àǹtí yìí ẹ̀ mọ̀ wù wá ah ń bàbá rí pé wọ́n pọ́gbọ̀n ọdún wọ́n pọ́gójì ọdún wọ́n pọ́gọ́ta ọdún àádọ́ta ọdún ọlọ́mọdé á bí àwọn wèrè kan ní England láìpẹ́ yìí wọ́n ní wọ́n ti ń wára wọn ti pẹ́ wọ́n ti wúra wọn ti tójọ́ mẹ́ta wọ́n sì ti jọ tàdé fúnra wọn fáwọn ọ̀fẹ́ra wọn ìkíní kejì wọn wá jọ ń ṣiṣẹ́ lọ pító ọkùnrin jẹ́ dókítà obìnrin sì jẹ́ nọ́ọ̀ wọ́n wá ń ronú báwo lè ṣògbéyàwó owó ṣe jẹ́ báwo láti tètè ṣògbéyàwó yìí níjọ́ tá a bá ṣègbéyàwó à ń fẹ́ kọ́ láàrin à ń sì ń fẹ́ kó lórí rìn káwọn èèyàn gbọ́ nípa rẹ̀ kí gbogbo èèyàn máa sọ nípa rẹ̀ wọ́n wá ṣètò nǹkan yìí fún twenty eight years. abẹ́rẹ́ nǹkan mọ́ nígbà tí wọ́n wá ṣègbéyàwó sí láìpẹ́ yìí wọ́n lọ́kọ ti pé sixty nígbà tí ìyàwó pé fifty eight sẹ́rù ẹ̀ wẹ̀ yín ìyàwó àkọ́kọ́ ọkọ àkọ́kọ́ tòtẹ́ wọn pé gbogbo wọn wọ́n ti rà tán wọ́n sì ti tà tán kò sí ní tó kùn gbá mọ́. أعوذ بالله من الشيطان الرجيم ọmọ rẹ ò lè wá fẹ́ bí mẹ́mọ́ tó wọn náà máa ṣe irú ẹ o tó ọmọ sanra rẹ jẹ gbóǹskúlìn tó bá kólé tán ó graduate tó bá graduate tán ẹ̀yìn ìgbà náà service tó bá service tán wọ́n promise rẹ̀ nìkan wọn ò sì mú wọn ò sì fulfil promise wọn wọn ní òkè wa máa ṣe part time nígbà tá a bá dán wò wọ́n wá di full time pé a ah, part time oṣù wa báyìí ọdún kẹlẹ́ lónìí ọdún keje ní lẹ́yìn graduation pé nígbà bá full time mi là á ó kú bẹ́ẹ̀ ọkàn máa sanra rẹ jẹ torí de ilé ìtètè fẹ́yàwó rẹ mọ́tara rẹ jẹ́ mọ́tara rẹ jẹ́ abóbìnrin tó ti fẹ́ lọ sílé ọkọ ti pẹ́ tí bàbá wa di mọ́lẹ̀ tí wọ́n fọmọ rẹ sọkọ ni ó fọmọ rẹ tìyàwó ni sọ́ọ̀pù ọmọ rẹ ti àwọn ni ọmọ lòun twenty nine years òun ti rẹ́ni kọ́nu tóun ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́nu tóun bàbá lòun ò ní fi fún un nítorí pé graduate náà níbo lọ́wọ́ wà ó lòun level ìgbà wo lọ́wọ́ graduate títí ending of the year nígbà tí year bá parí ńkọ́ ó graduate dájú òun ti sọ fún òun ti service náà ẹ̀fọ́ tó kàn kún ó ní kíni sáàtì èmi wá ẹ̀dàkùn ẹ̀dá o lórí sẹ́ni kí wọ́n á pa wá dáko wá gbé kó gbogbo ẹ̀ tán ọwọ́ ayọ yọ bọ̀kọ̀ àbọ̀kọ̀ káwá fara àdájẹ sẹ́wọ̀n pé yòókù bẹ́ẹ̀ tó wá rí sẹ́nà tán tún wà lọ́kì federal government lórí àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ó tún wá yá nìsín ẹnìkan wà máa ọ lọ yọ máa gbowó lọ ọdún márùn-ún náà ẹjẹ ẹ má bá sìkò jẹ fáwọn ọmọ yín ẹ má bá ta àwọn ọmọ yín jẹ torí ọjọ́ ọ̀la tiwọn náà nítorí pé àdètò àwùjọ wa lópin ìgbà tá àbájẹ káwọn ọmọ wọn tètè máa lọ sílé ọkọ káwọn ọmọbìnrin wọn tètè lọlé ọkọ káwọn ọmọkùnrin wọn tètè níyàwó tètè lọlé ọkọ kò túmọ̀ sí káwọn ọmọkùnrin sín tí ò sì má kún fan káwọn ọmọkùnrin sín tí ò sì má dínú tó bá yàgbẹ́ káwọn ọmọkùnrin sín tí ń tọ̀ọ́lé káwọn ajẹ́ pé náà láwọn á gbé fi máa wò láéláé pé ọ ah, wá tó kéésì báyìí ó tó kéésì níwọ̀n tó ṣe pé kí ni sẹ́mi pé ojú àbùkù ni ó fi máa wò láéláé torí di ilé ẹ̀ra yìí fáwọn ọmọ yín ẹ̀kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ tó yẹ kóróko ẹ̀sìn ràn wọ́n lọ́wọ́ lọ́nà tí wọ́n fi ní lọ síwájú ẹ̀mẹ́jọ jẹ́ ike ọmọ pàǹdà lẹ́sàn gbé fọ́kọ nítorí pé àwọn ọkùnrin tẹ́ rí yẹn gẹ́gẹ́ bí ìwọ bàbá tó bímọ náà nì sọmọ pé wọn náà ní fẹ́fẹ́ dẹ́pẹ̀ níyàwó àbọ̀kùnrin wo lọ́fẹ́fẹ́ dẹ́pẹ̀ níyàwó kọ́ kò sí talọ́fẹ́fẹ́ dọ́ndú kò sí talọ́fẹ́fẹ́ aláìmọ̀kan kò sí kọ̀mọ̀ tí yàtọ̀ fún sí ọwọ́ sí ní fi máa fankun tání talọ́fẹ́fẹ́ rú ẹ̀ kò sí kọ́lọ̀ owó sì ní máa fi bọ kẹ́ẹ̀nu tí ó fi máa kọ́ bẹ ẹgbẹ̀kì sẹ́nu ẹ̀dàkùn talọ́fẹ́fẹ́ rú ìyàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ yọ́mọ̀ wò bọ̀ ọ́ ní tí ẹja nú ọbẹ̀ sẹ́ǹfẹ́ rú ẹ̀ tó sẹ́ni tí ń fẹ́ rú ẹ̀ ẹ̀yin tẹ́fẹ́ ọlọ́run ọba ni tí ọba tóbìnrin láyé ta ni ọba jẹ́ ya tiẹ̀ tí ọba tóbìnrin láyé ta ni ọba jẹ́ obìnrin tiẹ̀ tí wọn náà fẹ́ torí tó fẹ́ yàwó ni àbí bẹ́ẹ̀ kọ́ ni tí ọba tóbìnrin láyé tó kọkùnrin ni. eléyìí túmọ̀ sí kẹjá tọ́jú àwọn ọmọ wa dáadáa ká fún wọn lẹ́kọ̀ọ́ tó yẹ káwọn ọmọ wa káwọn náà dàgbà fún wa kí ah, mi bẹ́ẹ̀ ti ah, ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa wípé ká mọ ìpín téèyàn bá ti ṣetán láti fẹ́ yàwó kò gbọdọ̀ kọnu sóbìn ẹni tí ó fẹ́ yàwó òun ló yẹ kó kọnu sóbìn tó fẹ́ fẹ́ o ò tí ì fẹ́ fẹ́ yàwó má sọ di nítorí máa ṣe practice pẹ̀lú ìgbé mo fẹ́ train ara mi kí n wo bẹ́ẹ̀ mi náà ṣe mo obìnrin bá sọ̀rọ̀ sí a'udhu billah eléyìí ò sínú ọ̀làjì kò sí sínú àtọ́dá torí tí ọba ní kò ní ìgbà tó bá gbà ńkọ́ ẹ sì mọ̀ pé tóbìnrin bá lòún gbà òun lè ti pọ́kàn rẹ̀ pọ̀ sórí pé wọ́n náà serious tí wọ́n sì jẹ́ kó nwa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì lè wá wá sọ́dọ̀ rẹ̀ táwọn ní ìfẹ́ tí ó jẹ́ pé wọ́n ló ti sábàbí tí òfin ní ọkọ tó wúlò ọkọ tó ní láárí tọ́ ti mọ̀ kó o sì ṣe wò dáadáa kó o rí pẹ́ni tó wù ọ́ ńlọkọnu sí kó o rí pẹ́ni tó wù ọ́ lọkọnu sí lódodo o ti ṣe tẹ́tọ́ fẹ́ fẹ́yàwó ṣùgbọ́n wà lọkọnu sí ẹni tí ó wù ọ́ láti pé kó jẹ́ ìyàwó rẹ̀ aburú lélẹ́yìn ẹ̀ o ìbàjẹ́ ni ìtẹ́sí Islam ò sì fẹ́ nítorí pé ńgbà tó bá kọnu títọ́ lọ fẹ́fẹ́ tó ń bá lòún gbà lódodo ìwọ ti fẹ́ fẹ́ àwòsùnmọ́rú sọmọ kó jẹ́jẹ́jẹ́jẹ́ lójókòó rẹ̀ wọ́n lọ kọ́nu sí i má yọ ẹni ẹlẹ́ni láàmú má yọ lẹ́nu má ti dà láàmú dípò náà má gba ayé rẹ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀ yẹn léyìí báwa mọ̀ ọ́ ìgbé ńgbà tá a bá fẹ́ fẹ́ yàwó ẹ mẹ́jẹ̀ ká wo ẹwà rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹwà là máa ń wò ìwọ ń bẹ lÓgbómọ̀ṣọ́ ń bí wọ́n á sọ fún ọ pé ọmọbìnrin kan sì ń bẹ lẹ́kọ̀ọ́ tó wù àwọn púpọ̀ ọ̀fẹ́ tọ́ ọmọ pé ní tọ́kọ̀kọ́ béèrè ni pé tọ́ọ̀bá fẹ́ ṣàbòsí tọ́ọ̀bá sì sòdodo nítorí kọ́kọ́ béèrè ní kí ẹ dákun tó bíútì àbí òbítì àbí béèrè mi lẹ́sùn béèrè béèrè tó béèrè náà nìyẹn pé tó bíútì àbí òbítì kí á ní wọ́n ń pè bíútì ó náà ní kójú ọmọ adán kí wọ́n má ti gbòfin agbófin kó sì jẹ́ni tó ti pé ọmọ dre tó bá jẹ́ tó pupa ni wọ́n bá ń wá òpupa tó bá ti jẹ́ pé adúmọ̀ adán ni kọ́ máa dán tó ọ́ àwọn àbẹ̀rẹ̀ pé tó bíútì ẹ dákun torí tọ́ lọ́n ta lẹni tọ́lọ̀ wọn bá dá sí òbí òsì wùlọ wá wá a sì fún ọ lásàímẹ́ǹtì ọdún kan kó o mú ẹnìkan wá tọ́lọ̀ ń dá ìbá àfọkùnrin ìbá àtobìnrin tí òbí òsì tiẹ̀ tí ọ̀ áńkọ̀n tiẹ̀ sáàrì kọ̀dájú kó rì torí pé Ọlọ́run bá sọ yìí pé laqad khalaqnal insana fi ahsani taqwim orí àgbẹ̀sùn tó dáa tó rẹwà jù lọ́lọ́run bá gbé yàn lé lórí nítorí tó fi lè rí èèyàn tí ọ̀dà wa tó fi lè rí èèyàn tí ó bù rẹ̀ wà wá òun náà ni kó o má pèjú ẹnìkan wá tó ṣe pórí lòun fi ń rìn ẹsẹ̀ lọ́kọ̀ sókè sóòrì àbò ní rí ẹnìkan tó ṣe pé ojú rẹ̀ ń bẹ lágbọ́n wájú ẹnu wa ń bẹ ń pàpọ̀ sóòrì ó lè rí táwa lọ́lọ́ ń dá sí ọ̀dáadáa kò sí sẹ́ni tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀dáadáa káwá jẹ́ ike ẹwà obìnrin la fẹ́ ntòsúnmọ́ òní wípé ọ̀fẹ́ ara obìnrin yún kìí ṣèyàn rẹ̀ lọ́fẹ́ ẹ̀kọ́ yàtọ̀ ń bẹ láàrin ara àti èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí sì ń fẹ́yàwó tó máa ti referendum nìsín ǹjẹ́ ọ̀hàn tí wà ní pé ninety nine point nine percent àwọn ọkùnrin tí wọ́n ń fẹ́yàwó ní tí ń fẹ́ ní ara wọn ẹ ara wọn ni wọ́n ń fẹ́ kìí sèyàn wọn abẹ́gẹ́ isu ìtumọ̀ rẹ̀ ní pé ntọ́ fẹ́ lára rẹ̀ òun náà ni ara rẹ̀ bó ṣe rí kọ́mọ dùnánú kọ́mọ bá lò kó wojú rẹ̀ kínú rẹ̀ ó dùn kìí sèyàn rẹ̀ gàgàgàgà lọ fẹ́ ìdínú táì fi lè ṣe sùúrù fágbọ́n ìyàwó tá a fẹ́ àìlè ṣe sùúrù ìyàwó tá a fẹ́ àìlè ṣe fún ọ̀bùn ìyàwó tá a fẹ́ àìlè ṣe sùúrù fún àti ètò ìyàwó tá a fẹ́ nítorí pé táwa fẹ́ lára rẹ̀ nípé ni ẹran ara rẹ̀ kìí ṣe èèyàn rẹ̀ ìlọ́fà ló fi jẹ́ pé bó ti ṣe ń kú pé ń rùn bó ti ṣe ń kọ́ yọ̀bù bó ti ṣe ń lọ fẹ́ kìí ṣe èèyàn rẹ̀ ìgbà tó ti jẹ́ pé ẹran ara obìnrin ni wọ́n ń fẹ́ ìlọ́fà ni wọ́n fi máa béèrè pé tó bíútì àbí ò bíútì a'udhu billah eléyìí má ti torí rẹ̀ pé obìnrin o nítorí kò sóbìnrin tá a fẹ́ láyé nítorí pọ́ rẹwà nítorí pé pọ́pẹ́ bọ́yá ẹ̀wà lè di nǹkan míì má ti fẹ́ obìnrin nítorí pé lówó nítorí pé gbogbo ẹni tó lówó láyé pẹ̀lú àìní ni wọ́n jọ níní àtàìní ló ẹ̀yẹ kíyèsí àdúrà tí gbogbo àwọn tó lówó láyé tí wọ́n máa ń a òun náà ní kọ́lọ́ mẹ́jọ ara padà sí ebó kí ọlọ́run mẹ́jẹ kárí àpadà sí ebó ẹ sì ti mà ife àpadà sí ebó ẹni tó ní òun náà ni ọlọ́kọ́ sànù wa. tẹ́ máa ń gbọ́ tẹ́ máa ń tẹ́tí táláì ní bá ń ó kẹ́ tó gbọ́ mẹ́jẹ ara padà sí ebó náà torí àpadà sí ṣe ètò ń wà nù rẹ̀ yóò ti tò so tí o náà ti mọ̀ pé ọyẹ òun náà kó ọmọ kọ́lọ̀ mẹ́jẹ ńlá padà ti bú tòló ti ríran tó o bá ríran mọ́ ń kọ́ o ti ń gbọ́rọ̀ tó o bá gbọ́rọ̀ mọ́ ń kọ́ o ti lọ́pọlọ tó o bá lọ́pọlọ mọ́ ń kọ́ o ti lẹ́yìn o lẹ́yìn mọ́ ń kọ́ àmọ́ òun ní tàbí eléyìn torí ẹ̀ tó o bá ti torí owó tó o bá fi fẹ́ obìnrin ọdájú pé ọfẹ ọga rẹ nìyẹn ọga tí ọmọ láṣẹ njọ tó bá ti tán rẹ lọ ní kó lé dànù wọ́n á ti máa fi obìnrin nítorí pé sínú ilé ńlá jáde ọmọ ti torí ìran rẹ fẹ ọmọ ọba lọ ọmọ ọba tó tún ọmọ ọba ọmọ ọba ọmọ ọba tí ṣe kíní àtọmọ bá àtọmọ mẹ̀kúnnù sẹ́yìn náà kan gbogbo wa ni nǹkan kan náà gbogbo wa ayọ̀mọ ìhàbẹ̀ ńdóbi kọfọfọ o kò sí ìyàtọ̀ gbogbo èèyàn náà láwọ àbí wọn sáwọ àwọ náà gbogbo èèyàn ọkàn máa tán ara rẹ jọ máa náwó dànù lórí ọmọ mìsíkìnnì ń bẹ ọba gbogbo lè má nà ọdún fifty lọ hundred thousand ọba ọmọ wa ná fifty million tá ló ṣe torí di eléyìí báyìí kí wọn lọ fẹ́ fi dà síwọn náà wà dọ́ba ní nígbà tó fọmọ ọba tọ́ dọ́ba ọ̀ dọ́ba ọ̀ ń tẹ̀ra rẹ̀ jẹ títẹ̀ bá wá bímọ ọmọ náà dọ́ba kọ́ dọ́ba torí di eléyìí yàrá lọ fẹ́ dédé sáìsì rẹ ẹnì kúta bá lọ bí tí wọ́n ti ń ta bàtà láyé níta àwọn wò oníkẹ́ gbogbo bí wọ́n bá tó nọ́mbà fọ́tí kìnnìkan sí fọ́tí wọ́n kọ̀ tuntun forty two forty three forty three forty four àbí bẹ́ẹ̀ kọ́ ni ibi tí ẹsẹ̀ rẹ ma ò ní ma wo fifty eight fifty nine torí tó bá wọlé wọn ó ń bá gbàgbọ́ ma pé ẹfẹ́ rà fẹ́ nìkan ni àbẹ́ yìí tó nítorí délé déédéé sáìsì rẹ ni kò máa wá kò sì sẹ́ni tó fẹ́ déédéé sáìsì rẹ nínú àwọn ọkùnrin àyàfi kọjá pé gbèsè ayé yẹn rọrùn fún wa àmẹ́ni tó bá lọ fẹ́ni tó ju sáìsì rẹ lọ wàá lọ bá ọ ẹ ti mú o kò sóbìnrin tó ju agbára ọkùnrin kan lọ kò sí torí kò sóbìnrin tọkùnrin kan ò lè kọlù ṣùgbọ́n o máa tọ́ra o tọ́ ọ bá lọ fẹ́ ẹni tó tinú lé láwá tó ti kójoojúmọ́ bóyá láàárọ̀ ibà ní ìsìn adìẹ ni wọ́n jẹ tí wọ́n fi tó ń jẹ àárọ̀ wọ́n bá wọn ṣe ní pẹpẹ soup tó ni wọ́n jẹ láàárọ̀ yìí wọ́n tún wá lọ ṣe special demand nílé búrẹ́dì ibi kí wọ́n bá wọn ṣe búrẹ́dì ọ̀fẹ́lẹ́ kùsùgbọ́ ọ̀pọ̀ ń bẹ̀ abẹ́rẹ́ irú ìdáná bí jọ bẹ̀ wọ́n ti mọ àwọn bẹ̀ special request ní wọ́n sì mọ̀ pé tílé yá bá dé nìkan lọ́ọ́ máa jáde ẹ ọwọ́ àlọ́ dáwọ́ lọ́ràn nígbà tó bá di pé ẹ ò rí chicken chicken báwo lẹ́yìn òtí ìdè náà chicken lèmi máa ń jẹ láàárọ̀ ọmọ pé bọ̀ mi torí délé kéèyàn ọmọ tó bá ju agbára rẹ lọ ọ̀n bẹ nínú àwọn obìnrin tó jẹ́ kó ṣe déédéé rẹ tó o bá rówó ra wálé yóò yọ ọmọ ṣàdúrà kan ni ah, ọlọ́gbọ́n yín láti rí ọlọ́jọ́ yín ọmọ ròkè ibi tẹ́ ẹ ti mú kò ní í tán bẹ́ẹ̀ ni àríwá ẹ̀kọ́ ọ̀kẹ́ sì ń bẹ tó ṣe pé tọ́ bá ra pọ̀pọ̀tọ́ wálé tọrẹ ẹran màálù níbi tẹ́ ẹran máa wà sí èsì ègún bẹ́ẹ̀ tí gbogbo ẹ̀ tó tó gèlè mà lọ́wọ́ rẹ tó bá ti kalẹ̀ á ti tọ́ ni á ti sílé ìlànà ẹ̀rà ẹ̀ à èèyàn rọra wẹ̀ ẹni kéèyàn ó ti ń pọ̀ sí ìtọ́ sọ ara rẹ náà lọ́ọ́ bá wí torí pé nìkan ọ̀bẹ ọwọ́ lọ́lọ́kọ̀ ọ̀run ara rẹ bọ̀ ọ́. ọmọ ẹnu àwọn obìnrin tó ti pé tọ́ máa fi mọ́tò gbé kí ọmọ dúpẹ́ ni kí ọmọ dúpẹ́ ọ̀gbọ́n sọ pé à mọ́tò wo lọ́ọ́ ra fún mi. ẹ ẹ wọ́n ti pè ní kìrẹ́sídà kìrẹ́ pẹ̀lú BMW dáàdì mi tọ́ máa fi gbé wa lọ sọ́jà rẹ̀ ẹ̀dá kò gbọ́n lẹ́yìn náà Oh, o ò rí òǹkó tó fi òun sọmọ kékeré ẹ bọ ọ ni torí di eléyìí má ṣe kọjá agbára rẹ àwọn ọmọ mi wà karambani ni wọn yóò tún máa bi ọmọbìnrin léèrè pé who is your dad torí kó ti rí nǹkan kan ní ọkọ rẹ tìrí kìíní kan àrígbàlábuwó kọmọ pé àwọn ti wọn wọn kà pera wọn bẹ́ẹ̀ nílé wọn àwọn rí pápó wọ́n mọ̀ wá rò pé ńgbà tí bàbá kan bẹ olówó ni arígbá lábúwó kó má jẹ́ pọ́mọ rẹ̀ lélẹ́yìí lóró lè ní wọ́n àti tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ni <laughs> afẹ́fẹ́ yàwó ti wá di pé ọmọ arígbá lábúwó ló wù mí tó yọ wá fẹ́ yọ wá kó wọ́n wà bàbá délé wọn àkàràmọ̀kọ́mọ́gbọ́n ọmọ akẹ́kọ̀ọ́ jàǹkáwọ̀ ní lókè gbogbo pọ̀tọ̀pọ̀tọ̀ ni wọ́n tẹ̀ wọlé jẹ àmì lákòókò wọn àmì ṣé ọ̀dọ̀ àbúrò dádì rẹ ló ní à ń lọ ní ìsìn àbí ọ̀dọ̀ dádì mi náà ni ah, ṣé àwọn náà ti ní arúgbó ńlá pé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàdúrà ni àdúrà ló kàn jẹ́ pé kọ́lọ̀ ń jẹ́ arígbá ńlá buwó torí ẹ̀ ẹ̀mẹ́jẹ̀ awo nǹkan ilé ayé káfí obìnrin anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti sọ fún wa wọ́n lóbìnrin tó lẹ́sìn ní káfẹ́ o wọ́n ní pásítọ̀ bí dá ti dín tẹ́lifẹ̀ tiẹ̀ dáa obìnrin tó lẹ́sìn ní kò fẹ́ torí tó o bá kùnà láti ṣe bẹ́ẹ̀ wàá di òmùlẹ̀mọ́fò wàá di òmùlẹ̀mọ́fò ṣùgbọ́n o ó yẹ kó o kíyèsí dáadáa kí ni tá a lè pè lóbìnrin lẹ́sìn kí ni tá a lè pè lóbìnrin lẹ́sìn ó ń bẹ nínú àwọn obìnrin obìnrin tí wọ́n máa ti fi pé ẹni ọlọ́run ló òun sì ń páyọ̀ ọlọ́ òun sì lẹ́sìn wọ́n tó sọ̀rọ̀ kan la ilaha illallah subhanallah sẹ́ni kan bá ti sẹ́kí ọlọ́ wọn náà máa máa orí rẹ̀ máa máa sẹ́kí máa ṣá ọlọ́ máa ṣá kọ́dà ẹnìkan tí mo ti ẹ̀ wá rí ní ìsìn àtẹ́kùbọ̀ màláìkà ni ọ̀ tara rẹ jẹ because àwọn olùmọ́ni tí èèyàn bá ń wà nǹkan tí èèyàn bá ń wà nǹkan nínú pé èèyàn gbọ́n láyé òun náà ni kọ́mọ̀nà tí ó rìn tí ó fi jẹ́ pé nǹkan yẹn bọ́ sí lọ́wọ́ rọrùn obìnrin náà ń sọ́ di ọkùnrin

nínú oṣù bẹ́ẹ̀ ìdákun tẹ fi róòmà pàtàkì wà títọ́ máa ń bẹ róòmù máa ṣe bí àwọn ará róòmù nínú ọba máa ṣe bí ẹni tó lẹ́sìn yóò bá máa kọ́ lẹ́nu wọn kí wọ́n máa ṣe subhanallah wọ́n máa ṣe la ilaha illallah Allah wípé bọ́yá títí tàkàtì ní tó fi rọ́kọ oní ọba máa ṣe díẹ̀ mẹ́jọ ọ̀tọ̀ ọ̀jẹ̀ mẹ́jọ ọ̀tọ̀ ọ̀jẹ̀ nítorí pé ń bẹ́ẹ̀ nu wọn tó jẹ́ camouflage lásán tòṣùmọ́ lọ́wọ́ fi ọtí kòńgẹ́ àwa lè fojú di obìnrin tí ń wọ hijab tí ń lo hijab a lè fojú di obìnrin tí ń lo jalba a lè fojú kéré rẹ̀ ipe kọ̀ lẹ́sìn ipe bóyá camouflage ni lópin ìgbà tó bá ti jẹ́ pé múra bí ẹlẹ́sìn ẹ mọ̀ pé kọ̀ rọrùn ni kọ̀ rọrùn rárá fún ọmọbìnrin láti máa múra bí ẹni tó lẹ́sìn láàrin àwọn ẹlẹ́sìn kọ̀ rọrùn rárá fóbìnrin láti máa rìn nípasẹ̀ tọ́lọ́run níbi tí ọ̀pọ̀ èèyàn ti ṣe bí ẹyin lódodo ó lè má ti lẹ́sìn lébi kan ṣùgbọ́n pàṣẹ́ntéèjì kan bẹ lára rẹ̀ tí ò ṣe wá dànù nínú ẹ̀sìn nítorí pé ibi títí ń ṣe bẹ́ẹ̀ làwọn kan ti ń rí hò ibi tó ti ṣe la ilaha illallah ilẹ̀ nìkan ti sọ ní ti ṣe wọ́tkóná bí wọ́tkóná bí kọ́nà bí wọ́tkóná kọ́kàn dáhùn tó wọ́n ti la ilaha illallah ṣé yàtọ̀ ń bẹ àbí subhanallah tẹ́yàtọ̀ ń bẹ àbí òsì torí adúpẹ́ fọlọ́ ǹjẹ́mọ́ torí di eléyìí di ìwé eléyìí náà mú kéṣe dandan kọjá pé àwùjọ fẹ́fẹ́ ó ti lẹ́sìn hundred percent kó tó fẹ́ ìwọ gan hundred percent ti ẹ̀ dà ńdà ẹ̀ bá ní hundred percent kọ́ náà wọ́ tẹ̀mẹ̀ tó kò sí so ìwọ lọ́wọ́ àtúrà ẹ̀ ọmọ train ẹ̀ ọmọ train ẹ̀ ọmọ train ẹ̀ títí tẹ́ fìjọ dáa títí tẹ́ dáa nípasẹ̀ tó bá wà torí ti ilé ẹ̀tọ́ lẹ́sìn kọfẹ́ o dáàdi rẹ sọ pé kò wọ àwọn kò wọ àwọn kọfẹ́ ní tí ń wọ aṣọ gbàgẹ̀rẹ́ o ẹjọ́ dáàdi ta lẹ́ wá ń fẹ́ ẹni tó máa máa ti di ilẹ̀ ni a ah! dáàdi kò dáa bẹ́ẹ̀ kò dáa bẹ́ẹ̀ ẹni tó lẹ́sìn ló dáa mọ́mí rẹ sọ pé ẹ òtí ẹ burú bọ tẹ ẹ ti òun ọdẹ fẹ́ tó òun náà ni ojú tó náà ń bò yẹn òun fẹ́ kó ti jù lẹ kó sílẹ̀ fara yẹ tòun gbà tí wọn náà bá wà lọ́jì pẹ̀lú ògbọ́ ọlọ́run wọn á mọ̀nà tó fi lè kọ̀ǹdẹ́ǹsì wọn ẹni tó lẹ́sìn ní kò fẹ́ o má bẹ ẹni tó lẹ́sìn má mú aláìlẹ́sìn wá fún bàbá rẹ má mú aláìlẹ́sìn wá fún ìyá rẹ torí pé bàbá rẹ lẹ́sìn ìyá rẹ lẹ́sìn iná ni wọ́n ti jẹun gbégbé àlàáfíà bàbá rẹ lẹ́sìn ìyá rẹ lẹ́sìn inú òfin jẹ́ kí wọ́n ti súra wọn ti pẹ́ nígbà tí wọ́n bá lọ mú ọmọ tí ọ̀lẹ́sìn wá lọ́kọ ọlọmọ ọmọ tí ọ̀lẹ́sìn wá níyàwó fún bàbá àbíyá rẹ sọmọ yìí nítorí tọ́ka ìgbé ńgbà tá a máa ń wáyà o ká ti agbára láti rí kóbìnrin tá a fẹ́ fẹ́ yẹn á nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa àwọn olùmọ́ni alwadu allati tuhibbunaha hubban amiqan ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí nífẹ̀ẹ́ tó ti dò kí sẹ́ni tá a fẹ́ lókèlókè torí pé ìfẹ́ tẹ́ rí yẹn pàtàkì ẹni tó o bá nífẹ̀ẹ́ sí kò síbẹ̀ sí lójọ́ gbélé o ìgbà tí àwọn bá ń sọ̀rọ̀ ẹ̀rín tọ́fẹ́ kọ ọ̀rẹ́ nǹkan ọ̀rẹ́ yọmọ tó irú àdánwò olóhùn kù yìí irú ọkọ̀ olóhùn ní ọlọ́mọ sàánù mi wọ́n ti bẹ́ẹ̀ tí n tó fẹ́ wọn tó sẹ́nu pé wọ́n lè máa wúkọ́ ní bẹ̀rẹ̀ torí rẹ̀ mọ́tò wọn ti bọ̀ ọlọ́run gbogbo obìnrin tó bá ti bọ̀ yàn lọ́rùn lọ́pọ̀lọpọ̀ ọgbà míì èèyàn máa ṣe bẹ́ẹ̀ àdéhùn yóò sọ kàti pé dáadáa kí ìjọ ti wà torí pé bóun ìfẹ́ ti fẹ́ wà ìsìláàmù ò ti gbà ká máa lúpọ̀ bóun ìfẹ́ ti fẹ́ wà ìsìláàmù ọ̀gbà ike ká máa ṣe boyfriend and girlfriend kọ́ńtì ìsìláàmù ọ̀gbà báwa lè fẹ́ ti fẹ́ wà ìtumọ̀ rẹ̀ ní pé tó ọba ti rámì fún onífẹ́ rẹ̀ iná lọ́pàá ti ń bọ̀ àlàyé kan ń bọ̀ nípa tí ó fi fẹ́ torí ẹ lè fẹ́ra yín kọ́ mọ́ ti fẹ́ ìgbọ́n yín tán nítorí pé jubilatil nufuz ala hubbi man ahsana ilayha wa bughdi man asaa ilayha ntọ́lọ̀ wọn bá dẹ́mi ọmọ èèyàn lé lórí oníkọ́ máa nífẹ̀ẹ́ tó bá ti ti dáadáa sí kó sì máa kó ìrẹ́ ní tó bá ti dáadáa sí ìfẹ́ wà ọ̀dọ́ba kó tó fi pẹ́ fẹ́ ra yín ṣùgbọ́n lẹ́yìn ìgbà tẹ́ fẹ́ ra yín tán kọ́ ó ti dáadáa síyàwó yóò kórìíra rẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò kórira rẹ gbẹ lọ mọtara rẹ jẹ tọwọ alọ máa tó oògùn pé ìyàwó mi ọfẹràn rẹ ìyàwó rẹ ọfẹràn rẹ ọwọ ara rẹ ló fi bàtàrà rẹ jẹ tí wọn ti dáadáa sí i àti tí olùsí ránjẹ sílé káyìn ọ̀daràn ìyàwó ti gbóúnjẹ kalẹ̀ ọjẹ òtún wọn ní pàmọtọ ọrà lónìí yìí ń tó tó yìí torí pé wọn ọmọ yìí fún ọrà torí délé ọ̀dọ̀ wọn wa kájẹ ní tí yóò ṣe ike àwọn ẹnìkan tó ti pa alẹ nífẹ̀ẹ́ wọn ní kó ti jẹ bímabíma wọn lọ́nà wo láti mọ̀ pé bímabíma ni àwọn olùmọ̀ọ́ni wọ̀lúùdù yẹn òun náà fíkọ́ ti mọ̀gbà alẹ́ gbà tí wọ́n máa bímọ tó máa rẹ̀ ọ́pọ̀ eléyìí tó túmọ̀ sí pé Islam ọ̀fẹ́ ká yàwó tó bímọ ẹyọ kan àbí ká máa tẹ́ra wa jẹ tó bá ti bímọ kan tó bímọ méjì ọ wá ti ṣòkòtò yìí ó lè ó ti ṣòkòtò rẹ wá ipò tó fẹ́ bí màmá eléyìí tá a fi ti tó mélòó lẹ bí lẹ́rìn ẹ̀yìn òròfó ó bímọ méjì onílé òsì mélòó lẹ bí ó ní mélòó lẹ àbí ọmọ méjì ni ọmọ méjì ọ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ọ yẹ kó o bí ma tó kún tọ́pẹ̀ nítorí ká lè bá a mú ọ̀rọ̀ sálẹ̀ ní sallallahu alaihi wa sallam tẹ̀. torí ti eléyìí bẹ́ẹ̀ obìnrin tó ọ̀sẹ̀ bímabíma ẹnìkan ọ̀fẹ́ kàkà kó o bí kan soso kó o bí ogún ó lò ń bí kan soso ọ̀gá láì mà pé bóyá ọ̀ka soso ọmọ ọ̀dọ̀ ńlò ń bí. sàràkẹ́ bí sẹ́sẹ́ lẹ́nu. ọ̀kan tó tó tó bí ọlọ́run bá kádàrá ni ó ṣe ọ̀kan tó tó ọ̀gá ó ti ọ̀kan tó kí ni aláàrù lọ́jà mọ́tàrà ẹ̀jẹ̀ àmọ́ bàbá bí ogún bóyá nu wọn lọ́nà ti yọ lórí orílẹ̀-èdè lọ́la ti lùmọ́ ńlá lọ́la ti sòwò ńlá lọ́la kí wọ́n má bínú àmọ́ wọn ò bí fa ẹni tó bí máa ń jìyà bí ẹ jìyà wọ́n ń jìyà bí bàbá wọn jìyà lẹ́ni tí ọ̀wá bímọ ni ò ní jìyà ìyá tí ò bímọ sínú tí wọ́n máa dùn wọ́n wá ní kọ́ sàmì àdúrà ọlọ́run ní tí ó bímọ tani ó sàmì pé kí ni bí wọ́n bá sọ fún ẹni tí ò bímọ rí láyé rẹ̀ gbígbé wàhálà tó ṣe gbọ́dọ̀ àbíkọ́ máa kọ̀ yẹn láti sẹ́mà sílẹ̀ nígbà gba wọ́n sọ mí bẹ́ẹ̀ ń mú tẹ̀ fẹ́ bì kan tó eléyìí túmọ̀ sí wípé ká bímọ òòrè ni táwọn bàbá wa bá bí wa sáàbẹ táwọn ìyá wa bá bí wa sáàbẹ àní bẹ́ẹ̀ torí di eléyìí eléyìí túmọ̀ sí pé ká mójútó àgbọn ibẹ̀ yẹn bákan náà ọ̀dọ̀ wọ̀ wà o káwọn bàbá bàbá fún ọ̀ràn ọmọ wọn lọ́wọ́ nígbà tó wọn bá fẹ́ fẹ́ yàwó fún ọ̀ràn lọ́wọ́ fún fún gàtìlẹ́yìn wọn hàn kí ẹ wọ́n pàtì lẹ́yìn pé yẹ tọmọ bá tó lọ́kọ àjọ ọlọ́kọ ni o ti tó fẹ́yàwó náà ìyẹn tọmọ bá tó wọ eighteen years twenty years kò sí níyàwó kí ni tó tún kù yẹtí pé olùkọ́ bá parí sukùl tí bọ́lá ọlọ́mọ ẹni tí ó sẹ̀ ní dìgbà tí ó parí sukùl ọlọ́run ló sì mà bí sukùl náà bí ọmọ lọ déédéé fún òní máa tíráìkì gbogbo gbà gbẹ́sẹ̀ ń ṣe láwọn sukùl kan tó gbà bá líǹkì ẹ̀ mọ́ pé olùgbàtí ẹ bá tó parí sẹ́mítà tó sẹ́mítọ̀ bá parí mọ́kọ́dún kan àbọ̀ tó lẹ́mọ̀ ká ń gbàgbé tí ayé àwọn ọmọ ẹjẹ́ nu ẹtí wọ́n fẹ́ra wọn ọ̀rọ̀ ti sùkú eléyìí kì í ṣe wàhálà ọ̀rọ̀ gẹ́gẹ́ ní bí wọ́n bá lọ wọ́n lọ wọ́n bá ti strike wọ́n strike kì í ṣe nǹkan bàbàrà àmì ẹjẹ́ wọn tètè fẹ́ra wọn àmọ́ wá sọ̀ra o àwọn ọmọ mùsùlùmí kúnlẹ̀ tí wọ́n sì rọ́kọ̀ o àwọn ọmọ mùsùlùmí kúnlẹ̀ tí wọ́n wọ́kọ̀ o mọ̀jẹ̀ wá jẹ́ pé iná wa máa wá ká o dọ́kàtì ńlówó ọ felicia ńlówó ọ mẹríani ńlọfẹ juliana lọ́nwá a lẹ́yìnlẹ́ àfẹnẹ́tà àlùmọ́ mùsùlùmí nìkan mùjùrùmí tí wọ́n lè dọ́gba ọlọ́run gbà kọ́ fẹ́ wọn o àbí òye wa ọlọ́run gbà fẹ́ àmọ́ tawaala àfáà náà yóò ní èmi ń ti ọ lójú kòkòrò kọjá pé mẹ́rí á ní nǹkan ọ̀fẹ́ mọ́fẹ́ mariama ẹ̀dá kù tani ọ̀sọ́ bẹ́ẹ̀ kọ́ kò sí àmọ́ bọ́ ọba ti lọ fẹ́ jẹ́ bọ́ọ̀lù o kò sẹ́ni tí ó pè kọ́ ọmọ fẹ́ o tó gbọ́dọ̀ ní òun gbà kọ́ fẹ́ wọn èyí tó túmọ̀ sí kí wọ́n máa lọ sọ́ọ̀sì rẹ̀ wọ́n sì máa lọ mọ́sálásì jẹ́ torí àlàyé ń bọ̀ nípa tó jọba tí ọba lọ fẹ́ mẹ́rí á ní tó lọ sọ́ọ̀sì tó nìkan máa lọ àlàyé ń bọ̀ lẹ́yìn eléyìí tó o bá wá wáyà o ètò dáàbì ń kọ́ wá ọmọdé ọmọdé tí o sì lọ́kọ̀ kan rí ètò dáàbì nù agánran ńlọ yẹ kọ́ wá nítorí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún Jabir ibn Abdillah radiyallahu anhuma wọ́n ní tó ti fẹ́yàwó ni wọ́n jábìrà bó ti fẹ́yàwó ah, mo ti fẹ́yàwó wa nabi sallallahu alaihi wa sallam ó ní bikron àbẹ́yẹ tí ọmọ kí àbẹ́ abilékọ abilékọ ni anábì ni hàlà bikran tudaa'ibuha wa tudaa'ibuka wa tudaa'iquha wa tudaa'iquka kí ló dé ése yẹtí kí ní kúláàsì ése tí ọ̀jẹ̀ pọ̀ mọ́gẹ́ lọ tí ó máa tọ́ máa bá ṣeré tó náà máa bọ̀ ṣeré tọ́ máa pa lẹ́yìn tó náà máa pọ́ lẹ́yìn. àǹfààní tó wà ń bẹ àkọ́kọ́ wọn sì mọkùnrin kan rí yàtọ̀ sí àwọn oúnjẹ apẹ̀rẹ̀ wọn sẹ́nu pé kò sí ìlọ́pọ̀ rí àmọ́ lọ́lọ́mọ iye ọkùnrin tó ti gorí ẹ̀ kọjá sẹ́nu pé mo fi bàtà kùnú sí títí ń bá òun yẹn jà láyé. nígbà tí ẹ fẹ́ yàwó sínú tiẹ̀ ń dùn torí lásìkò ló pápádà wọ̀njọ́ náà lásìkò sì ni òun pé congratulations dínà adé dínà adé dínà adé òun wò pé ẹni tó fẹ́ agárá ni kí á lẹ̀dà nígbà tó délé lọ bá bá pé gbayamugbayamu lọ lóko yín àwọn olùlẹ̀ nǹkan dàrú àbí ọ̀dàrú ìyàwó wá pé how do you feel fíìlì báwo fíìlì báwo òun bìyàn pé Ah, ọlọ́mọdé á sí yẹn pé hmm, ọlọ́mọdé á sọ́jà ara ọlọ́mọdé káwọn ọmọ wa náà ti léwọ́ ọlọ́mọdé àánú gbogbo wa tòun tí wọn sọ̀rọ̀ púpọ̀ ọ̀pọ̀ ọmọ yẹn ní tí ti ra ẹ̀ ìwọ yóò ọ̀yọ́ bẹ̀ bó o ti bẹ̀ ṣẹlẹ̀ wa gẹ́gẹ́ bí àwọn báwọn náà ti kìí ṣe ipe ìranù nìkan ìní máa jẹ́ kí ìbàlẹ̀ obìnrin ọjà o. àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ wà tó lè mú kí ìbàlẹ̀ rẹ̀ ọjà torí ẹ̀kọ́ ọmọ ìpínpà tó bá ti fẹ́yàwó tó bá ti bá balẹ̀ rẹ̀ ń bẹ̀ ajẹ́kùn ranù ní kó lè dànù áà ah, ah. tọ́ba ṣàlàyé ẹnu rẹ̀ tọ́ba sì wà convincing for convincing ajẹ́kùn olè gbà wọlé ipe nìsín àńjọkùn fẹ́ fẹ́ ni àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ òun fẹ́ fẹ́ láti pẹ̀tẹ́sì àwọn tani lé ọ ìjọ yẹn wọ́n sọ kó ló mọ̀ ká kíní ká mọ̀ á ah, mọ̀ kàn bẹ́ẹ̀ ni tó bí mo ṣe bẹ́ẹ̀ tó ti ṣẹlẹ̀ pé ìbálẹ̀ rẹ̀ ọ̀yà mi ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì bí nǹkan oṣù tẹ́ máa jáde fún tagbára tagbára tagbára tó jẹ́ pé tìṣòro tìṣòro ó lè já ìbálẹ̀ rẹ̀ tó gbogbo eléyìí ló lè ṣẹlẹ̀ torí ẹ̀kọ́ máa rò pé ìgbà tó ti fẹ́ yà ọ̀tọ̀ ọ̀bá balẹ̀ rẹ̀ ń ó ń ranù ní lá lá àmẹ́ni tó tó ranù obìnrin tẹ́lẹ̀ náà kó tó pẹ́ tó tó dìnnà kó tó pẹ́ kókó sílẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ yọ padà hàn náà yọ padà hàn yìí pé ó ní experience kó lè tí wọ́n máa ní experience irú àbí òye wa tí tún ra tó gbogbo eléyìí báyìí torí ẹ̀ kóbìnrin ọ̀ o obìnrin bá ń ṣe ra nǹkan ṣọ́ra o gbogbo tẹ́ ẹ̀ kò àti rírì ó wá ní tó ọmọbìnrin ní gbogbo wọn so ìwà fẹ́ fẹ́rù wọn wá tó ní ọjọ́ ọmọge bíi tiwọn tí àwa nímọ̀ ìyàwó yàtọ̀ sí àwọn àbúrò ọkọ tí gbogbo wọn máa ṣe wíìn wíìn wíìn lé jọ́ọ́rìṣà àti ẹ̀gbọ́n ti àwọn àbúrò mi wọ́n náà ti á jẹ́ tòótọ́ jẹ́ kókò sí yàtọ̀ láàrin wọn nù èrò orí lọ́ba ni mo fi fi abilékọ tí ọmọ bá mójútó wọn tí ọmọ bá tọ́jú wọn aa anabi sallallahu alaihi wasallam tọba jẹbẹ àjọpọdà tọba jẹbẹ àjọpọdà tó eléyìí túmọ̀ sí pé ọmọdé ó lọ́kọ abilékọ náà lọ́kọ ṣùgbọ́n ẹ̀sìn Islam ó ti wá lójú kòkòrò pé ká fẹ́ ọmọge ṣùgbọ́n kò ní túláàsì ọmọge náà ní kò fẹ́ o tó bá yípa abilékọ lọ bá tó bá wù ọ ọlọ́run kò fòrè sí ẹni tọkọ ti kú tọ́jà abilékọ lórí tó wù ọ ọlọ́run kò fòrè sí kò sí ìtọ́ fẹ́ tọ́bátà ti jẹ́ mùsùlùmí tọ́ lẹ́sìn tí ọ̀la àlùbáríkà ọlọ́run kó fa àlùbáríkà sí gbogbo ìta bá fẹ́. lẹ́yìn eléyìí báyìí ẹni tí ọba wa fẹ́ òfin ọlọ́run dá lórí wípé kó wò ó ìyàwó tó ọba fẹ́ fẹ́ wò ó dáadáa wò ó tọ́ba wù ọ́ nìkan fẹ́ o tọ́ba wù ọ́ nìkan fẹ́ o. ọ̀wá gbọ́dọ̀ wo ìtọ́ta tó fi sọ pé kò wò o ní pé kó tó di kò gbèrò láti fẹ́ tọ́tọ́ kò wò kọ́tọ́ kò wò àmọ́ ìgbà tó bá ti pinnu pọ́ fẹ́ fẹ́ àbò gbèrò láti fẹ́ ìgbà náà lọ lẹ́tọ̀ọ́ sọ pé tó bá jẹ́ pé àwọn obìnrin wà